إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله الله سبحانه وتعالى لينا ترى صلاة تفسير سورة البقرة Israel já sí wípé wọ́n á fi ìmoore hàn sọ́lọ́run pẹ̀lú ìgbógun ti anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kò yẹ kó já sí pé wọ́n á kẹ́yìn sí ìlànà tọ́lọ́run wọn ò ní nígbàgbọ́ nínú alukur'an bẹ́ẹ̀ ni wọn ò ní gbàǹtà fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam wọn ò ní gbàgbọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run bá ń bá wọn. ọlọ́run ní tẹ̀mẹ̀sánà náírà wọn lọ ní àwọn yẹ̀wúdí wọ́n tún máa sọ báyìí lẹ́nu ara wọn lan tamassana an-nar wọ́n á ní iná ìyẹn ni ọgbà iná tọ́lọ́wọ́n ọba tó ṣí ládéhùn pé òun fi gbogbo ẹnikẹ́ni tó bá takò ọ̀rọ̀ ọlọ́run tí òun nígbàgbọ́ nínú ọlọ́run lọ́kàn ṣoṣo bọ́lọ́wọ́n ọba yóò fún wọn sí léyìí tí ó mọ̀ jẹ́ ẹ̀san fún wọn wọn ni lan tamassana an-naru illa ayyaman ma'duda wọn ní iná yìí àwọn ò lè pẹ́ nínú ẹ̀ pátákó rẹ̀ àsìkò díẹ̀ náà làwọn lò mẹ́ táwọn bá dẹ̀ ti wọ̀ bẹ̀ fúngbà díẹ̀ àwọn kan kúrò ń ni kò sí nǹkan kan mọ́ ìyá ọlọ́run lọ́hùn wọn ní kò lè kà wọ́n pẹ́ ọlọ́run bò lè fi àwọn sínú iná pẹ́ kárìkásí wọn ní fúgbà díẹ̀ nù ọlọ́run ní kul atakhastum inda Allahi ahada ọlọ́run ní wọ Muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún wọn atakhastum inda Allahi ahada ǹjẹ́ ẹbọ́lọ́run bá gbé àdéhùn bẹ́ẹ̀ ni sọlọ́wọ́n ọba àti yíyọ ládéhùn ni pé ẹ̀yin bàbá ìsọ̀rọ̀ ayílà tẹ́ kẹ̀yìn sófin ọlọ́run tẹ́ takò àwọn ànábì wọn ọlọ́run tẹ́ ṣe wọn náà bá lọ́kàn ṣoṣo ìjọba yìí àsìkò báyìí òǹdíwọ̀n àwọn ìjọba yìí lẹ́yìn lò nínú náà òǹdíwọ̀n àsìkò báyìí lẹ́yìn jìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní sóhun ọlọ́run bàbá wọn gbàdé òun bẹ́ẹ̀ ni wọ́n ànábì mọ́ sọ fún wọn torí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n ọba tó bá bá ní ṣàdéhùn fala yukhlifu Allahu ahada ọlọ́wọ́n ọba kìí ṣe ọba tí máa ń jẹ́ àbá àdúrà kìí ṣe aláìmọ́ pé àdéhùn tó bá gbé pẹ̀lú le ntọ́lọ́wọ́n ọba ti ṣe ládéhùn pẹ̀lú yàn yóò ṣẹlẹ̀ ní àdéhùn ọlọ́wọ́n ọba ni kìí ṣe ọba tí máa ń jẹ́ àbá àdéhùn ọlọ́wọ́n Muhammad sallallahu alayhi wa sallam.

ẹ̀ ntẹ sọ tẹ́ ẹ̀ nipa nípa rẹ̀ sọ nípa ọlọ́run ntí ò sí ní tíra sọ nípa na tí ò sí ní àkọsílẹ̀ ta àlànà àbí ẹ̀ ń sọ nípa ọlọ́run yìí nínú fún àwa náà tá a tá a lè kọ́ nínú àyà yìí alákọ̀ọ́kọ́ òun náà ni ìnígbàgbọ́ al-imanu bin-nar aw bi wujudin-nar ká nígbàgbọ́ pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ti dá iná iná ń bẹ gẹ́gẹ́ bó ṣe dá aljanna yóò fi àwọn ẹni tó tako òfin rẹ̀ yóò fi wọ́n sínú náà àwọn tó ṣe títí ẹ̀ yóò fi wọ́n sínú aljanna mùsùlùmí islam wa ò lè pé àfi táwọn bá tó nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ni iná wà ẹnìyàn gbọ́dọ̀ tako ẹni bá ní kò síná mọ́lọ́wọ́ bò ní nẹ́ka tí ó fìyàn sí tó bá pè rẹ̀ ní mùsùlùmí ìjẹ́ mùsùlùmí rẹ̀ èsì islámù rẹ̀ kò lálàáfíà mọ́ àfi tó bá já sí pé ní tí òun ti ń sọ lóru bóyá wèrè kọlù bó sì kọlù wèrè náà ni irú yẹn bẹ́ẹ̀ á mọ owó nù. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó fẹ́ kóníkálukú wa ìgbàkigbà tá a bá bára ṣàdéhùn ká máa pé àdéhùn wa ká máa má déhùn ṣe ọlọ́ba Allah nínú Quran eh, five verse one Suratul Ma'idah ọlọ́ni yá ayéwọ̀lẹ̀ iná ànánú ọlọ́ni lẹ́yìn onígbàgbọ́ òdodo áwòfó bẹ́ẹ̀ oko dẹ̀ ọlọ́ni ìfẹ́nukò tó bá wà láàrin yín àtàwọn ènìyàn ẹ mọ ẹrí pé pé ẹrí pé gbogbo agreement ẹ bá ní pẹ̀lú àwọn èèyàn yẹn ni mùsùlùmí kátólì sọ pé a fẹ́ ṣe agreement pẹ̀lú àwọn èèyàn àá ṣó bófin ọlọ́wọ́n bá mu àbí kò bá mu ṣé kò tako sunnah anabi sallallahu alayhi wa sallam bákan náà ṣé kò ní ní wá lára àwò bẹ́ẹ̀ tá a bá ti rí pé kò ní fi kankan nínú mẹ́ta ìṣẹ̀lẹ̀ sí wa alìbáyàn ṣàdéhùn yìí nànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní alimuslimun inda gbogbo mùsùlùmí àwọn náà ni wọ́n mọ̀ bẹ lórí àdéhùn tí wọ́n bẹ àbí májẹ̀mú tó má èèyàn gbé mọ́jẹ̀mú ni wọ́n bá wọn yẹn ṣe illa sharton ahalla al-haram aw harrama al-halal àfi mọ́jẹ̀mú tó dá sí wípé afẹ́kẹ́ṣe ń tọ́lọ́wọ́n ọba tó ṣe ní èèwọ̀ di ẹ̀tọ́ ni bàbá fi ṣe tọ́lọ́wọ́n ọba ṣe ní ẹ̀tọ́ di èèwọ̀ ọlọ́lá gbọ́dọ̀ péré bákan ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam ó tún jẹ́ kó yé wa nípa pàtàkì ìṣe àdéhùn tí ò ní takò tó fi tọ́lọ́ anábẹ́ni kullu shartin gbogbo mọ́jẹ̀mú laysa fi kitabillah tí ò sí nínú ọ̀rọ̀ ọlọ́run tí ò bá òfin ọlọ́run ọba wọn fọwọ́ báàtì mọ́jẹ̀mú tí ò dání àìbáyọ̀ ṣe bákan náà níbi pàtàkì wípé tá a bá ti báyọ̀ gbádẹ́hùn kárípá múṣẹ́ òṣèlá muhammad sallallahu alayhi wa sallam òní ayatul munafik thalath àmì mẹ́ta la fi mọ̀ munafiki nínú rẹ̀ idha hadath kadhab tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ irọ́ ni kìí sọ̀rọ̀ kó má parọ́ wa idha wa'ada akhlaf tó bá ṣàdéhùn ó máa ń yapa àdéhùn kò kí ń fọ̀fin appointment bá ní pẹ̀lú àwọn wa idha khana wa idha tumina khana ẹni yìí tán bá fi ọkàn tán á jàǹbá wọ́n gbé wọ́n gbé nǹkan fún un bá wa tọ́jú ẹ̀ á jàǹbá rẹ̀ má bá wò ó wọ́n tó dé yóò ti ṣe bó ṣe wò ó sotaba wo nínú aya yìí a rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ yìí pé mùsùlùmí nínú tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó fẹ́ fún wa òun náà ni àdéhùn tá a bá ní pẹ̀lú ọlọ́run àbá a ní pẹ̀lú ara wa a gbọ́dọ̀ rí pé amúṣẹ bákan náà nínú rẹ̀ a rí pé èèwọ̀ ni kéèyàn máa san tí ò mọ̀ tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ni amtakuluna ala Allahi ma la ta'lamun ọlọ́ni àbí ẹ̀yin ìwúrí ẹ̀ ń sọ nípa ntẹ́ẹ̀mọ̀ ẹ̀ ń sọ ntẹ́ẹ̀mọ̀ lórí ọlọ́run ló jẹ́ sí pé haramu ni fún mùsùlùmí láti sọ ní tí ò bá ti mọ̀ nínú ẹ̀sìn wa yìí wọ́n bí ẹ́ ẹ dákun àfa ǹjẹ́ kan báyìí báyìí báyìí báyìí báyìí nínú ẹ̀sìn tí bẹ́ẹ̀ le ó sì mọ̀ pé ó mọ̀ ó gbọ́dọ̀ wíwì kúwì torí pé ìmọ̀ sọ pé báyìí ni tá a sì mọ̀ pé ah, a ní ìmọ̀ rẹ̀ lọ́wọ́ à ń parọ́ mọ́ lọ́wọ́ ọba al-iftira ala Allah ìparọ́mọ́lọ́wọ́ bá sì ní yí haramu ni èèwọ̀ ni a gbọ́dọ̀ dán wò èyí ó wádìí yóò wádìí ọ̀rọ̀ dáadáa kó béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ tí ò bá mọ̀ èyí ló dá sí pé tá a bá mọ̀ àìmọ̀ kò kí ń ṣe àléébù lókùgbà tí èèyàn bá ń béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ ṣùgbọ́n àléébù òun ni ká má mọ̀ ká ṣe ra wa bí ẹni tó mọ̀ ká máa sọ bí ẹni bá mọ̀ àlébù ni ìyẹn àwọn wọn á àwọn èèyàn sórí ìpele-ìpele ẹni tí kò mọ̀ kò mọ̀ ó sì mọ̀ pé òun ò mọ̀ ni kò fẹ́ mọ̀ òun gan ò mọ̀ bẹ́ẹ̀ ni ó sì mọ̀ pé òun ò mọ̀ kò sì fẹ́ mọ̀ torí pé tẹ bá ṣàlàyé fún wa ní ara ìdẹ̀rù yẹn kọ́ ìdẹ̀rù yẹn kọ́ ní tí mo sọ yìí náà ní sẹ́ẹ̀ ó mọ̀ pé tóun sọ orí bẹ́ẹ̀ o kò ní fẹ́ gba tí wọ́n sọ fún ó sì mọ̀ nípa aláìmọ̀ kan lówó náà máa tún wá sọ ní tó jòdòdó fún akínkẹ́yìn sí ẹlẹ́ẹ̀kejì olóyìn tó dá sí pétọ̀ kò mọ̀ kò mọ̀ òun náà mọ̀ pé òun ò mọ̀ àmọ́ òun fẹ́ mọ̀ ẹni tí kò mọ̀ tó sì mọ̀ pé òun ò mọ̀ ó sì fẹ́ mọ̀ irú ẹni yìí ó nídìí ẹni tó tún sọnà kò mọ̀ lóòótọ́ ṣùgbọ́n tó bá rí yẹn tó sọ ah, báyìí báyìí bó ṣe yẹ kó rí nìyí bó ṣe yẹ kó rí nìyí yóò ṣe é bó ṣe yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn táà kì í ṣe àfa kárí nìyí kárí ra wa gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ tá a sì fẹ́ mọ̀ gbàkígbà tó bá ti wá sọ fún wa pé báyìí ni ká ṣe báyìí ni ká sọ bó ṣe yẹ ká ṣe nìyí òfin ọlọ́run nìyí ká dúró tì ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tí. ó mọ̀ ó mọ̀ bẹ́ẹ̀ sì ni òun náà mọ̀ pé òun mọ̀ ẹni tó mọ̀ ó sì mọ̀ pé òun mọ̀ irú ẹni yìí láìsí méjì àǹfààní ẹni tá a máa ń tọ̀ lọ ni tá a máa ń jókòó sí wáàsí rẹ ni tá a máa ń jókòó sí agbègbè rẹ ni torí pé ní tó bá ṣe yóò mọ jẹ́ ẹ̀kọ́ fún wa yóò mọ jẹ́ so èèwọ̀ ni fún mùsùlùmí kó sọ tí o bá ti mọ̀ nípa ọlọ́run àyẹ̀sọ̀pá nàbí sọ báyìí bẹ́ẹ̀ nàbí ò sọ bẹ́ẹ̀ àyẹ̀sọ̀pá nàbí ṣe báyìí bẹ́ẹ̀ nàbí ò ṣe bẹ́ẹ̀ àyẹ̀sọ̀pá ọlọ́run ní ká ṣe báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run bò ní á ṣe bẹ́ẹ̀ torí pé eléyìí ègún ńlá ni ó bì fún ni kíyàn sọ tí o mọ̀ nípa ọlọ́run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò fẹ́ àdìgbò ní ọlọ́run fi bá àwọn bàní Israẹli àwọn ọlọ́run ní amtakulu na alọ́láhi máa la ta'lamun ǹjẹ́ mọ̀ sọ nípa ọlọ́run bá lọ lẹ́yìn náà wà Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn kan wọ́n rìnrìn àjò nínú àwọn tí wọ́n jọ rìnrìn àjò àárẹ̀ bá mú àárẹ̀ ìwà pọ̀ ó wá ń torí pé níta rẹ̀ mú yìí ó tún kọlu jánábà ó sùn gbà tí ó fi jí oríparò òun òun ti wẹ́ẹ̀tì wọ́n á bè lọ́wọ́ àwọn tí wọ́n dọ̀ ìrìnàjò pé ah, ẹ dákun òtútù yìí pọ̀ àárẹ̀ yìí sì pọ̀ fún mi òtútù yìí sì tún pọ̀ bóun ní í ṣe wá ṣe báyìí pẹ̀lú ẹ̀yìn tí má ní kí n wẹ̀ ó lè kó nira bá mi kí ni kí n ṣe òun béèrè kàkà àwọn ọkọ wọn dákẹ́ wọn ah, mi mọ o mi mọ kankan nípa o wọn ni ah, ó wẹ̀ náà ni wà á wẹ̀ náà ni dandandandan gbọ́dọ̀ wẹ̀ náà ni lẹ́ni bá fomi sára látàrí ọbẹ̀ ẹni bá kú àtànàbí sallallahu alaihi wasallam tànàbí gbọ́ ọ̀rọ̀ yìí arábìnrin qataluhu qatalahumullah ó ní àwọn èèyàn wọ̀nyí àwọn ni wọ́n pa arákùnrin yìí kọ́tàlá kúkú lọ ọlọ́run ó bínú sáwọn náà ọlọ́run ó fi àjẹ wọn. aláyé sàlù hìnà jẹ ìlú aláyé sàlù hìnà jẹ ìlú kí ló ṣe wọn táwọn náà fi béèrè nígbà táwọn náà mọ̀. anábìwá sọ̀rọ̀ kan lábẹ́ pé ìnáma ṣe fa ayé asọ̀rọ̀ ìwòsàn fáláìmọ̀ òun ni kò béèrè káwọn tí ó ti ṣẹlẹ̀ láwùjọ káàkiri níbi káwọn èèyàn kí wọ́n máa ṣe ni tó ń dọ́lọ́wọ́n ọbọ̀ wò ní kí wọ́n ṣe tí wọ́n sì ti tán fi tì sọ́dọ̀ ọlọ́run níbi káwọn èèyàn kí wọ́n máa sọ dọ́lọ́wọ́n ọbọ̀ wò ní kí wọ́n sọ tán sì ti fi tán fi tì sọ́dọ̀ ọlọ́run ẹni tó wò sùsù tó ń pa àwọn èèyàn tó sì ní ọlọ́run ló kó mọ pa àwọn èèyàn ẹni tó wò sùsù tí wọ́n dájọ́ sí lọ́wọ́ tó sì pé àwọn ẹni wọ̀nyí à dájọ́ sí mi lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí tí nǹkan ò yé yìí ẹ̀yin tàbí jẹjẹ kékeré jẹjẹ kírísítẹ́nì gbogbo owó yìí sùfà yóò ní ló bá lọ́nà gbogbo ẹ̀ òun kà pé pé òun wà lójú ogun ni so ọrọ̀ ojú ogun àǹfààní ni òun ti ló bá kó gbogbo àwọn èèyàn lọ àtọwọ́ mùsùlùmí àtọwọ́ ẹ tí ì ṣe mùsùlùmí so eléyìí aburú ńlá ni níta àbá ti mọ̀ nípa ọlọ́run ká béèrè níta bá sì mọ̀ nípa ọlọ́run òun ni ká sọ òun ni ká ṣe ọlọ́run tí wọ́n tẹ̀síwájú fún wa ọlọ́run ní bala man kasaba sayyi'atan wa ahatat bihi khati'atu fa ulaika ashabun nari hum fiha khalidun ọlọ́run bá Allah subhanahu ọlọ́run ní bala ọlọ́run ní ìwà anábì sallallahu alayhi wa sallam tún máa ṣàlàyé fún wa ní tí wọ́n ń sọ òrí bẹ́ẹ̀ o wípé àwọn òfìlẹ̀ ayé yìí àwọn òfìta kò fi ọlọ́run àwọn kẹ́yìn sílànà ọlọ́run àwọn onítẹ̀lé àwọn ànábì ọlọ́run tó bá dẹjọ́ kìí agbọ́dọ́ náà bá ṣe ṣírò wọn tí ó bá fi ya rẹ̀ jẹ wọ́n ọjọ́ bíi mélòó kan náà ni wọ́n lò nínú náà ọlọ́run ní balá ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ man kasaba sẹ́yìn àtàwọn ọlọ́run lẹ́nikẹ́ni man ẹnikẹ́ni yálà ọkùnrin ní àbóbìnrin kásábà sẹ́yìn àtàwọn tó bá fi lè ṣe níṣẹ́ tó bá wúwo ẹ̀ṣẹ̀ tó bá dẹ́ṣẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àbówúwo ẹ̀ṣẹ̀ wọ́n àhá tọ́tí bíi xatí atu ẹni yìí bákan náà àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ti wá rọ kiri ó ti tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ fáwùláìkà ọlọ́run ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́kùnrin wọn lóbìnrin wọn asáàbù náà ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí ni wọ́n á jẹ́ ẹni náà o àwọn ló mọ̀ ọbẹ̀ nínú náà o ó ń fi ákàlìlú wọ́n á sì máa wà ń bẹ̀ gbére láì ní lásìkò. tá a bá wo àyà yìí ọlọ́ba allah subhanahu wa ta'ala ó jẹ́ yé wa nínú ẹ̀kọ́ pé ma kasaba sayyi'a ẹnikẹ́ni tó bá fi lè dáná yálà ọkùnrin náà abóbìnrin yálà obìnrin náà abọ́kùnrin tó fi lè ṣe lọ́hùn ọlọ́wọ́ béèrè lọ́wọ́ rẹ̀ tó túmọ̀ sí wa la ní ń dá wálé ayé wa ṣe ìkọ̀ọ̀kan nínú wa lọ́lọ́run ọba ló gbẹ̀sìn kalẹ̀ fún kì í ṣe ọ̀rọ̀ oníkàmọ́ wa sọ pé obìnrin ò lẹ́sìn ẹ̀sìn ọkọ lẹ̀sìn obìnrin irú ọ̀rọ̀ burúkú báyìí ó jẹ́ sábàbí aburú fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pàápàá jùlọ àwọn obìnrin mùsùlùmí yẹlẹ́tìmọ̀ rí mùsùlùmí lóbìnrin yóò wó sùsùn ó lè lọ fẹ́ bàbá onífá bàbá olóòṣà amada obìnrin lẹ́sìn ẹ̀sìn ọkọ rẹ̀ náà ni àbíkẹ́rẹ́ mùsùlùmí lóbìnrin kówó sùsù kó lọ fẹ́ ní tí èṣe mùsùlùmí bóyá jọ́nù ni bóyá pọ́ọ̀lù ni yóò sì mọ sọ pé ẹ̀sìn obìnrin obìnrin ò lẹ́sìn ẹ̀sìn ọkọ lẹ́sìn obìnrin ọlọ́run kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ obìnrin ò lẹ́sìn ọkùnrin ò lẹ́sìn oníkálùkù wa la gbọ́dọ̀ jẹ́ olùjọ́sìn fọlọ́wọ́n ọba láàjẹ́ mùsùlùmí ọlọ́ọ̀ni gbogbo ẹnikẹ́ni tó dá sí pé ó bá ṣe àìdá ó bá dáná tó dẹ́ṣẹ̀ ọlọ́run láwọn ẹni wọ̀nyí tí wọ́n sì tẹ̀lé sínú rẹ̀ tí wọ́n fi wá kú ọlọ́run kò sí méjì àwọn ẹni wọ̀nyí wọ́n á máa bẹ nínú náà gbére èyí ló dá sí pé a ní gbọ́ àyà yíyé wípé kódà kí èèyàn tọrọ àforíjì náà rárá ẹnikẹ́ni tó bá tọrọ àforíjì tó tọrọ tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run ẹbọ ló ń ṣe ni ó túbá kúrò níbẹ̀ ọtí ló mu ni ó jìnà sí ṣìnà ló ń ṣe ni ó jìnà sí olè ló ń jà ni ó jìnà sí ó ń pààyàn ni ó ń purọ́ ni kì í pàdé wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà àti àwọn ìṣesí tọ́lọ́wọ́n bò fẹ́ tó ta fi hàn lọ́hùn gbogbo ẹnikẹ́ni tó bá tọrọ istighfar iwa àforíjì tó tọrọ tútú bá kúrò níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba yóò gba tútú bẹ́ẹ̀ ni àdéhùn ọlọ́run ọba ni. bákan náà a tún kọ́ nínú àyà yìí wípé ẹ̀rí iná ọba tó dá àwọn èèyàn kan náà ni ó fi síbẹ̀ àwọn èèyàn ló ara alẹ́ kọ́lọ́n kọ́ mọ́ ṣe ní kálukú wa bẹ́ẹ̀ kó fi ṣe ẹ̀rí kó fi ràn wá lọ́rùn sọ àwọn èèyàn kan dàbí ó jẹ bẹ́ẹ̀ kò sí kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tí ò jẹ bẹ́ẹ̀ àfẹ́ni bá jẹ́ olùtakò fún ọlọ́run àdéhùn ọlọ́run bá nìyí lẹ́yìn náà wọ́n tún ní walladhina amanu wa amilu salihati ọlọ́run ní bákan náà gbogbo ẹnikẹ́ni amanu tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo amanu wọ́n nígbàgbọ́ nípa la ilaha illallah muhammadu rasulullah wọ́n gba ìbọn lọ́wọ́ bọ̀ òpin méjì ọ̀kan sórí kò bímọ bẹ́ẹ̀ ni lọ́ba kan bẹ́ẹ̀ ni kò lóbi òun nìkan náà ló dá wà agbára rẹ̀ kò láfiwé àṣẹ rẹ̀ kò lóǹdéwọ̀n ìkápá rẹ̀ kò lópin ń bẹ kí gbogbo tó ń bẹ tó mọ ọbẹ lọ́wọ́ ti ń bẹ bẹ́ẹ̀ sì nígbà tí gbogbo tó ń bẹ ò bá sí mọ́ bíbẹ ọlọ́wọ́ ó sì mọ ọbẹ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè nígbàgbọ́ nípa la ilaha illallah ọlọ́ni wa lẹ̀ ní na ámànú ọlọ́ni ẹ̀rọ tí wọ́n nígbàgbọ́ òdodo tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́kọ̀ ṣoṣo tán gbà wọn ànábì ọlọ́run gbàgbọ́ àwọn tírà ọlọ́run tí wọ́n gbà wọ́n gbọ́ tí wọ́n sì fi ṣiṣẹ́ wà á bí ló sọ́ọ̀lì hàd tí wọ́n ń ṣiṣẹ́ àwọn tí ń bẹ nínú tírà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ tọ́lọ́ fi rán ànábì sallallahu alaihi wasallam sí wọn wọn a máa kírun wọn a máa gba àwẹ̀ wọn ń e ṣe ṣìnà wọn ń e pààyàn wọn ń e jalè wọn ń purọ́ wà á bí ló sọ́ọ̀lì hàd tí wọ́n pa òfin ọlọ́run ọba ulaika ashabul ashabul janna wọ́n náà ní ẹ̀rọ àwọn ẹni wọ̀nyí àwọn ni ashabul janna àwọn ni aráalé àlùjánà tí wọ́n wọnú ọgbà onídẹ̀ra hum fiya khalidun wọ́n náà ní àwọn ẹni wọ̀nyí hum fiya láìsí èméjì àwọn gangan fíìhà nínú àlùjánà yìí khalidun wọ́n á wà mẹ́gbẹ̀rẹ̀ kánikẹ́sẹ̀ tí ò lásìkò àyà yìí tá a bá wò ó a rí i pé nínú àwọn àyà tó náà ń bá tó fi ń bá wa sọ̀rọ̀ nípa yìí pé ń tá a bá ṣe òun náà làákà ní lára tí ń bẹ nínú òfin ìsìláàmù nìyí ká ṣiṣẹ́ àti mọ̀ èwo ló jẹ́ nínú méjèèjì ṣé tó dáadáa ní tí ò dáa ká ṣiṣẹ́ a ti mọ̀ kí ni ó jẹ́ ẹ̀san wa lórí ẹ̀ ẹ̀sìn Islam inú ẹ̀ lẹ́ẹ̀tì máa rí òfin tó jẹ́ òfin ìṣèlú tó dá sí wípé ọlọ́run ọbọ ó ti kọ́kọ́ sọ fún wa ẹ jìnà sí nǹkan báyìí ẹ jìnà sí nǹkan ẹ jìnà sí nǹkan báyìí tẹ́ ẹ bá fi lè ṣe ìjìyà báyìí ló wà fún yín nǹkan báyìí ẹ ṣe tẹ́ ẹ bá fi lè ṣe ẹ̀san báyìí ló bẹ fún yín lóṣù islam nìkan lẹ́yìn tí lọ rí fúnra rẹ ìwọ náà mọ ibi tó bá ṣe o ti mọ ibi tí yóò bọ̀ sí nínú òfin ọlọ́run ọba nìkan lẹ́yìn tí lọ rí òfin ilé ayé eléyìí ò sí nínú òfin ilé ayé kódà bí àpẹẹrẹ nísìn ẹ gbọ́dọ̀ òfin ilé ayé àwọn ẹni tí wọ́n bá ṣàìdá nìkan ni wọ́n ní ìjìyà lọ́nà òfin ìjìyà bẹ́ẹ̀ bá ìyẹn jalè ìyẹn ìyẹn ìyẹn ṣìyàn léṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn kówó òlu jẹ ó ní ìdíyà ok ẹni tí ò wá kówó òlu jẹ nǹkan kí wọ́n lẹ̀ sàn títí ẹ̀ ẹni tó ẹni tí ò parọ́ kí lẹ̀ sàn títí ẹ̀ kò sí n ò ní ètò fún kò sí yẹn nínú gbogbo òfin ilé ayé pẹ́tọ̀ àti gbọ́ ẹni tó ṣàjàlélẹ̀ ẹni tí wọ́n rí pé òun tiẹ̀ òun wá ṣe dáadáa wá gbọ́ tó gbófin ìlú kò sí ọ̀dọ̀ kò sí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹni bá ṣe dáadáa yóò gba ẹ̀san Allahu akbar ẹ̀san bẹ fún láyé àti lálẹ́ kìyàmù ẹni tó bá ṣe àìdá ẹ̀san bẹ fún láyé àti lálẹ́ kìyàmù. bákan náà nǹkan méjì òun lè lè mú ni kíyàn di ẹni àlùjánnà náà kíyàn jẹ́ ara alẹ́ àlùjànnà kálẹ̀tọ̀ sí àlùjànnà ọlọ́run alákọ̀ọ́kọ́ al-iman ìnígbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì al-amalu salih iṣẹ́ eré ìní ìgbàgbọ́ yìí ọlọ́run afáàmì máa ń pè ní ọmọ ń pè ní al-ilmu nafi ìmọ̀ tó ṣe ní lóore tó ṣe ní láǹfààní nǹkan méjèèjì yìí òun ni sábàbí sábàbí oríire fún gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn ọlọ́ni wàlá asù ọlọ́ni wàlá asù òun fẹ́ àsìkò asù òun fi kóra o innal insana láfi khusr ọlọ́ni gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn pátá láfi khusr gbogbo wọn bẹ nínú òfò illa alladhina amanu wa amilu salihat àyàfi alẹ́dínà àmọ̀nù àwọn ẹni tó jásí wípé àmọ̀nù wọ́n nígbàgbọ́ sí ntọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam ó ní ìnígbàgbọ́ ìpele ìpele ni alákọ̀ọ́kọ́ ká nígbàgbọ́ al-imanu billah ká nígbàgbọ́ nínú ọlọ́run níjọkọ̀tún ọlọ́run àwọn orúkọ ọlọ́run káfọ́ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run káfọ́ ọlọ́run nítọ́lọ́run bá péré ẹni ká pé ntí ò bá ti péré ẹ ká má pé àṣìṣe ni kéèyàn owó sùsùn kó máa pe ọlọ́run nítọ́lọ́run bó péré kó máa yin ọlọ́run nítọ́lọ́run bó fi yin rẹ̀ àbí kó yin ọlọ́run pẹ̀lú tó tako ìròyìn ọlọ́run lára ẹ̀ òun náà ní ká lọ́lọ́run ọba méjì ni ká ní mẹ́ta ni. ká ní mẹ́rin ni ká kò tiẹ̀ ló ń kà lára òun náà ni kò sọ́lọ́hún lára òun náà ni ní kọ́lọ́hún bá bímọ lára ká ọmọ ti lọ́mọ gbogbo àwọn eléyìí ìtako ìgbàgbọ́ nínú ọba ni bákan náà ọlọ́run nìkan ló mọyé òǹkà wọn wọ́n pọ̀ dúpẹ́ ẹ̀dá kan ò mọyé wọn wọ́n ń ṣe ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe obìnrin ọlọ́run bá dá wọn fún àǹfààní láti máa rán wọn sí àwọn ànábì rẹ̀ ọlọ́run bá dá wọn fún ìránṣẹ́ àwọn mọ̀lẹ́ka yìí wọ́n níyẹ́ wọ́n máa fò lọ wọ́n máa fò bọ̀ àwọn ò lè rí wọn. wọ́n jẹ wọ́n ń mu wọ́n ń sùn bẹ́ẹ̀ sì ni wọ́n ń yapa wọ́n tako bá sì kí ṣe náà àwọn yìí kíyàn wá wó sùsùn kó wọn bó fi wọn pé àwọn obìnrin ni abo ni láwọn tá ya àwòrán màlẹ́kà síbẹ̀ wọ́n á ya wọ́n á fi ọyàn sí nígbà ya rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n á ya àwòrán ẹ̀bí èèyàn bẹ́ẹ̀ bá débi róòmù ẹ̀ lórí nàrọ̀ níbẹ̀ àbí kéèyàn nígbàgbọ́ wípé àwọn màlẹ́kà yìí òun àti wọn àwọn ọmọjọ́ ń ṣe àbí kéèyàn nígbàgbọ́ pé àwọn màlẹ́kà yìí wọ́n lè jẹ́ sábàbí oríire fóun. owó mọ̀ pè wọ́n yóò mọ̀ wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ wọn àbáwọn náà mọ̀ dábòbò wọn eléyìí náà yóò mú ni kó sínú ìwà aláìnígbàgbọ́ ẹlẹ́kẹta wàrúsùlì yìí wàkútùbì yìí oní àdìká nígbàgbọ́ nípa àwọn tírà ọlọ́run àwọn tírà tọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ bíi táwọ́rá ni bíi ìnjíìlì ni. zaburu ni àti kùránì ni ká gba gbogbo ẹ̀gbọ́ kó lómi ìdìbà ọ̀dọ́ náà balẹ̀ tó wá. ṣùgbọ́n bákan náà lábẹ́rẹ̀ òun náà ni pé alukur'an òun ni ọba àwọn tíra òun sì ni tọ́lọ́wọ́n ọba tó fẹ́ kó ní kálukú wa ká tẹ̀lé torí pé dídé ànábì muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n ọba ó fi alukur'an ló fi kẹ́ wa gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé a níwèé kan tá a máa lò tá a máa mọ́fin nínú rẹ̀ tó jìnnà Al-Qur'an nìyẹn ṣùgbọ́n a gbà yìí pé àwọn tíra kan wá tẹ́lẹ̀ síwájú Al-Qur'an ni bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ló ti wá bó ti ẹ̀já sí pé àwọn tíra yìí àwọn míì kò sí mọ́ àwọn míì tó sì ń bẹ gan ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti kó sínú ẹ̀ wọ́n ti da lórúkọ mọ́ṣápá nínú wọn ṣùgbọ́n èyí tó lọ́wọ́ bá fẹ́ káfí káfí sí táàfì jọ́sìn fún onára Al-Qur'an Karim bákan náà ká nígbàgbọ́ nípa wàrúsùlẹ̀ yìí àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá ránṣẹ́ tọ́lọ́wọ́n bá gbé dìde lórí ádámà títí tó fi dórí Muhammad sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ rọ̀ṣúlù òun náà ni anabi wa nuhu alayhi salatu wa salam a nígbàgbọ́ nípa àwọn anabi yìí èèyàn bíi tiwa ni wọ́n wọn ò ń ṣọlọ́run èèyàn bíi tiwa ni wọ́n wọn ò lè dá nǹkan ṣe àfi tọ́lọ́run ọba tó bá fún wọn ṣe àyè korúkọ wọn kí wọ́n lè ba lè gbà wá bẹ́ẹ̀ láyè korúkọ wọn kọ́ lè ba lè ràn wá lọ́wọ́ ọlọ́run tó dá wọn láàmú pé a gbọ́dọ̀ gbé kan nínú wọn débi pé àwọn ọmọ gẹ́gẹ́ bá ṣe mọ́lọ́hún gẹ́gẹ́ bá ṣe mọ́ rí láàrin àwọn mùsùlùmí nínú tó ti wáyé nínú ìjọ kìrìsìtẹ́nì àwọn nàṣọ́ra tí wọ́n wó sùsùn ẹ̀rí wọ́n ní ànábì Ìsá Jésù ọmọ Ọlọ́run ni ńgbóyà wọ́n lóhùn gẹ́gẹ́ fúnra ẹ̀gbọ́n lọ́lọ́run àwọn mélòó ni wọ́n ní arákùnrin ah, bẹ́ẹ̀ o Jésù ìṣọmọ Jésù ìṣọlọ́run ṣùgbọ́n ọmọ Ọlọ́run so a gbọ́dọ̀ gbé ànábì kan dípò ọlọ́run káfí ti spoon ní ọmọ ọlọ́run àbí káfí sọ wípé ànábì yìí òun kankan lọ́lọ́run a gbọ́dọ̀ náà wò bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbàdàbí muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ṣe máa rí láàrin àwọn mùsùlùmí táwọn bí owó sùsù látara ìmọ̀ kan wọ́n á ní ìrànlọ́wọ́ wọ́n mọ̀ orúkọ muhammadu muhammadu sallallahu alayhi wa sallam lami gbami fún mi lówó fún mi lọ́mọ fún mi nípò a gbọ́dọ̀ dánwò bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbà yí pé anabi sallallahu alayhi wa sallam ó ní kápá ó lágbára àti lè dáàbò bò wá àbó lágbára àti lè ràn wá lọ́wọ́ ẹni bá fi lè gbélé igbó ẹni yẹn kì í ṣe mùsùlùmí torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa muhammad máa sọ fún wọn kó lawo kó tó àìlànà lọ́bàá yìí wà rẹ mọ̀ sọ fún wọn pé tí wọn àná nípa nímọ̀ nípa akọ̀rọ̀ ni lastakitartu minal khair oore tó pọ̀ ní ìbá wọn wá sọ́dọ̀ mi wà màmá sáré yẹ sùn aburú kan ò bá ti má kàn mí rárá sọ anábì sallallahu alaihi wasallam innama huwa bashar èèyàn bíi tiwa lòun náà a gbọ́dọ̀ wẹ́gẹ́ bíi pé a ah, ẹ kìí ṣe kìí ṣe èèyàn bíi tiwa o kìí ṣe èèyàn bíi tiwa o ipò ọlọ́run lágbé sí ní agbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ yẹn ló máa lòmí wọn láwọn fẹ́ ròyìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìròyìn tí wọ́n mọ̀ fún ìròyìn tó tako tánàbí tó tako bíbí ànábì ni wọn láwọn ànábì tó bá fẹ́ rìn ẹsẹ̀ rẹ̀ kíkanlẹ̀ tánàbí bá lọ nínú oòrùn ipa tánàbí bá yàgbẹ́ ẹ̀ nírí lórí ilẹ̀ ilẹ̀ máa lanu yóò gbẹ̀rẹ̀ irú àwọn ọ̀rọ̀ ìjákujàku wo lélẹ́yìí tó tó lọ afẹ́pá nàbí lẹ́nu àtúnyẹ̀yẹ ànábì ìyẹn ní ní tí ìṣẹ̀lẹ̀ sí ìyàmọ̀ ṣẹlẹ̀ sóhun náà á òun náà jẹ á òun náà mu á òun náà sùn á òun náà níyàwó á òun náà òun náà bí ọmọ àwọn èèyàn kú anábì kan kú sallallahu alaihi wasallam ṣùgbọ́n látara ìmọ̀ kan àti ìfẹ́ àníjù ìfẹ́ ìdíkọjá àlà tí ń bẹ láàrin àwọn nàṣọ́ra ń bẹ irú rẹ̀ ń bẹ láàrin àwọn mùsùlùmí náà níjọ́ kan ìfáfá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí kan àti yẹ̀wúdí mùsùlùmí sọ pé ànábì tiwa ló lóore jù yín lọ yahudi rárá anabi tiwa ló lórí ju yín lọ wàhálà wa bẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún kínní kejì wọn ó ní ìwọ yahudi law kana musa hayyan bánabi musa bá ń bẹ láyé ma wasi'u illa tiba'i kò sí tó fi lè tó lè mú kí musa kó rí ojú rí ọlọ́run àfi kó tẹ̀lé ìlànà ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún mùsùlùmí ó ní wà mùsùlùmí wọn náà gbọ́ o gbogbo yín la tuturuni kama atarati nasara isa bin maryam ẹ má gbé mi kọjá àlà ẹ má yìn mí ní ẹ̀yìn àyìnbó gẹ́gẹ́ bí àwọn kírísítẹ́nì ṣe yìn ànábìwá isa kọjá àlà. inni abdullah wa rasuluhu èmi o kankan ju abdullah ẹrú ọlọ́wọ́n ba lọ wa rasuluhu òjíṣẹ́ ọlọ́wọ́n ba fakulu abdullah wa rasuluhu ẹ máa pè mí ní ẹrú ọlọ́wọ́n òjíṣẹ́ ọlọ́wọ́n ndana sọ fún wa nìyí anabi ni ìyá wa tamadọ anabi ni ẹtìlẹ sí atamadọ àyìnbó àyìn kọjá la àwọn kan wá bá anabi sallallahu alaihi wa sallam ìgbà tí wọ́n mọ̀ yìí wọ́n ní wà fi iná rọ̀ sóònù yá lámà fi gàdé ń bẹ láàrin wa yòókù tíṣẹ́ ọlọ́run tó mọ tó ṣẹlẹ̀ lọ́la anabi dákẹ́ mẹ́ dákẹ́ tó sọ̀rọ̀ ẹ̀ irú ẹ̀ lẹ́yìn àmọ́ gbọ́ táwọn tó mọ fi yin anabi anabi bẹ láyé lẹ́nìkan yin anabi ní kó wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ anabi wàásù láyé nísìn àtúwáyìn ẹni tó nígbà tó wà láyé gan òun gan sọ gbogbo ẹ̀ pé òun ò mọ tó ṣẹlẹ̀ lọ́la òkè ìgbà tí ò wá tí ò sí láyé làwọn gbà pé ó mọ tó ṣẹlẹ̀ lọ́la <laughs> subhanallah jáàlù murakkab àìmọ̀kan lórí àìmọ̀kan ni tọ́lẹ́dùwà muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní kò sí oore fún ni kò sí ọlá fún ni àfi ká tẹ̀lé ìlànà ẹ̀ òun lẹ́ni tọ́lọ́wọ́n bá ná sí wa bó ṣe wulẹ̀ kíyàn ṣeré lọ bó ṣe lè kó rìn lọ tí ò báyìí tí ìṣe tọ́lọ́run fi rán Ànábì sallallahu alaihi wasallam kò lè rújú rí ọlọ́run. sùkà nígbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run bákan náà ká tún wá nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn ọjọ́ kìyàmọ́ ọjọ́ tọ́lọ́run bá tún fi àwọn ará alẹ́ sínú àwọn ará aná sínú náà àwọn ará jẹ́nà sínú àlùjánnà lẹ́yìn ìgbà tó bá ti ṣèṣirò fọlọ́run a gbọ́dọ̀ nígbàgbọ́ nípa ẹ̀ eléyìí ṣe fiction kì í ṣe balabala ní tí ó ṣẹlẹ̀ ni kùránì gbé wa gbogbo àwọn tí ọlọ́run pátá ọlọ́mú wa bákan náà ká nígbàgbọ́ nípa kádàrá kádàrá ń bẹ àkọsílẹ̀ ń bẹ ntọ́lọ́run ti kọ́ kalẹ̀ ntọ́lọ́run ti dá mẹ́nu kálukú ìmọ̀ ọlọ́run ó ṣíwájú gbogbo bíbẹ wa ó ṣíwájú gbogbo tó ṣẹlẹ̀ sí wa kọ́lọ́n tó dá wa láwọn nǹkan yìí ti ń bẹ lọ́lọ́n ti mọ tá a jẹ àti tá a ní jẹ á nígbàgbọ́ sí àwọn nǹkan wọ̀nyí jẹ́ dandandan ni tó dá sí pé mùsùlùmí èyí tó bá ti ṣẹlẹ̀ sí ọ kádàrá rẹ̀ èyí tí ò bá ti ṣẹlẹ̀ sí ọ ọlọ́run bá fún ẹ láǹfààní kó o tẹ̀lé òfin ọlọ́run bá lórí ẹ ọlọ́run bá fún ẹ láǹfààní tí ì bá ṣẹlẹ̀ sí náà ló lákàyè rẹ wo ṣiṣẹ́ àwọn èèyàn láwùjọ kó ṣe tí gbìyànjú gbégbèsẹ̀ lè ìtẹ́dàpín tó ṣe tó fi wúlò fún ẹni amọ́kọ̀ wá kó sùsù kó wá káwọ́ gbéra kí nǹkan wá ṣẹlẹ̀ ah, ah, kádàrà náà nílò tọ́ kádàrà náà lò sọ àwọn kan wọ̀nyí là ń pè ní àwọn ẹ̀ka ìgbàgbọ́ ọlọ́ni walladhina amanu wa amilu salihati ọlọ́ni ẹ̀rí gbogbo àwọn tọ́jú onígbàgbọ́ òdodo wa amilu salihati tí wọ́n sì máa ń tẹ̀lé òfin wọ́n máa ń ṣiṣẹ́ rí bí irun kíkí bí àwẹ̀ gbígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú iṣẹ́ olóore ọlọ́run ní ulaika ashabul janna ọlọ́run ní ẹ̀rọ àwọn ènìyàn yìí ó ní àwọn ará ilé àlùjánnà o àdéhùn ọlọ́run bá nìyí nínú sọ́tù ká ọlọ́run innal ladina amanu wa amilus salihati kẹ́ẹ̀nẹ́tì làhùn firdaus kẹ́ẹ̀nẹ́tì làhùn janatul firdaus nuzula ọlọ́ọ̀ni ẹ̀rọ àwọn tó dá sí pé wọ́n jó nígbàgbọ́ òdodo tí wọ́n duwọ́lẹ̀ fòfin ọlọ́run wàá mi ló sọ́ọ̀lẹ̀ ha tí wọ́n sì máa ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n máa ń ṣe iṣẹ́ tí ìgbàgbọ́ ní kí wọ́n ni wọ́n á ní ọgbà ìjẹ́ náà àwọn ni wọ́n ní so kíyàn sọ pé òun nígbàgbọ́ láì má tẹ̀lé òfin láì má pa òfin mọ́ kò séèrè fún ni kò wúlò fún ni láyé àti lálẹ́ kìyàmọ̀ bẹ́ẹ̀ náà ni ká sọ yí pé a mọ̀ ṣiṣẹ́ rẹ̀ a mọ̀ tẹ̀lé òfin a mọ̀ pa òfin mọ́ láì má nígbàgbọ́ eléyìí náà wúlò fún ni láyé àti lálẹ́ kìyàmọ̀ àfi ká pa méjèèjì papọ̀ méjèèjì òun náà ni. ọ̀nà ọ̀la ọ̀nà ni ọ̀nà oríire ó wọ́pọ̀ láwùjọ táwọn gbọ́ ẹlẹ́mọ̀ ni ẹ̀ gbàgbọ́ wa lọ́wọ́ bá fẹ́ gbàgbọ́ wa ní gbàgbọ́ ẹni tó ń sọ gbàgbọ́ yìí kì í kírun kì í gba Ramadan ẹ̀rì kò yọ ó ní kápá yóò mọ̀ ṣe àwọn iṣẹ́ ẹ̀sìn ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ẹ̀rí kò dúró déédéé bó ṣe gbà pé ọlọ́run bẹ bẹ́ẹ̀ ló gbà pé ah àwọn gáúsù ń bẹ gáúsù àwọn sírùl àsìrárì àwọn afá kan bẹ tó dájú pé káì ní dáná sọ fún ìyàrá o tọmọ tọmọ ní kéèyàn jẹ ìyẹn ó jẹ tọmọ ní ìlú alùbáríkà ìlú alùbáríkà tọmọ ní òní ní òní ní náà ni ẹ sọ fún mi ìyẹn jẹ mọ irú gbàgbọ́ wọlé lé à ń gbé fún àwọn àfa ètí ò tọ́sùn wọn nínú ìròyìn ètí wọn ò ní kápá so eléyìí nínú ààyè nínú ọ̀rọ̀ náà ọba òun náà nílé inṣàlá a tún máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ kọ́nọ́bà Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé wọn lórí tí a ṣe yìí wa la ilaha illallah wa sallallahu ala Muhammad. وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله هذا بان بيري 1 2 نعم وعليكم السلام ورحمة الله àìbéèrè tí ó wáyé ni wípé anábìwá Musa alayhi salatu wa salam ṣé tíra ah, méjì ni ọlọ́run bá fún ni láìsí méjì tíra tọ́lọ́run bá fún àdúrà Musa òun náà ni à ń pè ní àtàwòrán ìgbà míì wọ́n máa pe àtàwòrán wọ́n máa pe ní sọ́kọ̀ adẹ̀nínú àwọn afọ́ni tẹ̀síìrì míì tí wọ́n sọ yìí pé àtàwòrán ó dúró sófù òun náà dúró tètè yìí ṣùgbọ́n èyí tí ọ̀rọ̀ rẹ̀ lè jù lórí ẹ̀ òun náà ni pé tíra kan òun náà ló gba fanabi wa musa alayhi salatu wa salam ọlọ́ni inna hadha lafi suhufi ibrahim inna hadha lafi suhufi ula ibrahim wa musa ọlọ́ni ọ̀rọ̀ tó wọn náà wọ́n bá sọ yìí ń nínú suhuf òun ni tọ́lọ́wọ́n bá pè ní láàrin yìí àwọn sófì àkọ́kọ́ sófì Ibrahim dápẹ́ ní sọ́ọ̀n òun ni abala abala ìwé òun náà ń pè bẹ́ẹ̀ tó nínú sọ́ọ̀tù sẹ́ẹ̀kì ọlọ́run bá dárúkọ sọ́ọ̀tù ní ìgbà yìí yẹn náà fáwọn mi ò fi sọ pé sọ́ọ̀tù ó yàtọ̀ sí àtọ̀rọ̀ pétérà méjì ló ń bá fáwọn ẹgbẹ́ Musa alayhi àwọn mi ò ní sọ́ọ̀fù yẹn tọ́lọ́run sọ ǹjẹ́ ó tó fún ọmọ akẹ́kọ̀ọ́ kó béèrè béèrè tó ẹgbẹ́ àfàwà rẹ̀ pé ìdágbọ́n mi ló rẹ̀ yẹ jùsì ṣé ó tó fún ṣé ó ti tó fún ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bí kéèyàn béèrè béèrè kan pé yẹ jùsì ó tọ́ kó tọ́ ṣé ó tó fẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀. ṣé ó tọ́ téèyàn bá béèrè béèrè lórí ọwọ́ àfa gbà tí nǹkan báyìí ṣe ó dáa àbí ó dáa àwọn ìbéèrè mi máa ń nídìí àlàyé ìgbà míì omi ni máa ń nídìí àlàyé àbí ó tiẹ̀ nídìí àlàyé ṣùgbọ́n arípẹ́ tó béèrè béèrè lọ́wọ́ àyè àlàyé tá a ṣe ó wà lára ẹ̀ tó ti yé yẹn ni dáhùn òṣèlérí dáhùn Yorùbá máa ń sọ pé àbọ̀ ọ̀rọ̀ ó tó fún wọn lóhàbí tó bá délé yóò dòdòdò nísìnyí ẹni tó bí wá béèrè àrígbé ìkàkùn ẹ̀sìn bẹ lára ẹ̀ ìmọ̀ ẹ̀sìn bẹ lára ẹ̀ ó wá bí wá níbèrè kan tó rẹ pé ó nídìí ká sọ ìdí rẹ̀ fún ṣùgbọ́n àti mọ̀ pé ẹni nínú fún rẹ̀ òun gan ti ní kápá sí i nítorí wà lè ní àótọ́ láì mọ́ fún àlàyé lẹ́kọ̀ọ́ rẹ̀ síbẹ̀ kò sí láì fún níbẹ̀ tó ti yé ṣùgbọ́n tá a bá rí i pé ẹni tí ó kù kátàká fọ́ọ̀rọ̀ sí lówẹ́ fún ni ká ló gbólóhùn tó tọ́ àbí kò tọ́ eléyìí ò tó tó rárá a gbọ́dọ̀ fọ́ sí wẹ́wẹ́ bó ṣe ká fọ́ sí wẹ́wẹ́ kó lè ba lè gbọ́ yìí dàm. alhamdulillah ní ọjọ́ jùmọ̀ tí mo bá ṣe àdúrà tí mo bá wà ń lọ kàlá yìí àwa máa ń mú náà ṣe àwa náà lè máa ṣe láì ká náà láì ká lè máa ṣe àmì. ìbéèrè ni pé ní ọjọ́ jùmọ̀ ìmáàmù tí ó ń ṣe kútúbà fún wa tó ti fẹ́ parí kútúbà tó bá ṣàdúrà tó nà ká gẹ́gẹ́ bí sunnah Nabi sallallahu alayhi wa sallam ǹjẹ́ àwọn àmọ́mù náà lè nà ká ká má ṣe àmì rárá a rí ẹ̀rí fún yẹn nínú sunnah Nabi sallallahu alayhi wa sallam ìdárẹ́ ní fún náà lórí pé ìmáàmù nìkan ni ó nà ká Ànábì sallallahu alayhi wa tó bá ṣàdúrà ní orí múmbàrí ìjọ ó sì mọ̀ ṣàdúrà ààrẹ nípa wọn sọ abáàmì wọn nàka àbó sọ fún wọn kí wọn nàka ààrẹ tàbá ti wá rí káfílẹ̀ ẹ̀rí nítorí fún mùsùlùmí òun náà ni káṣẹ́sì yìí gẹ́gẹ́ bí àwọn anábìṣe fílẹ̀ fún wa nítorí fún wọn nìyẹn náà. ọ̀wọ́ nípa ṣíṣe onímọ̀ bóyá sàmìlà mẹ́rin kẹba díẹ̀ láì pé àwọn amọ̀ ẹ́ báwo la ṣe mú àwọn evidence rẹ kó stand dada because a máa ń gbọ́ ní apá pẹ̀lú àwọn afá kan máa ń pé kò dáa tó yẹ pé àwọn afá súnmọ́ náà ni afá kan máa ń pé ó dáa mo bá kẹ́kọ̀ọ́ ìpè báwo kí ni a máa fi mú àwọn ẹ̀rí tẹ́ pé ó wà stand dada níbi àwọn ọ̀rọ̀. nam àkọ́kọ́ nípa ọ̀rọ̀ oṣù wàlímọ̀ ilé kéwù bẹ́ẹ̀ wàlímọ̀ ìdádí tàdírí tìdáyé sànàwí àbí wàlímọ̀ pé yàn kọ́ṣẹ́ ó ní pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tó fúyẹ́ ni wàlímà ilé kéwú ó ń wáyé láti lè fi ìdùnnú hàn ni ó ń wáyé láti lè fi ọpẹ́ fọ́lọ́run bá ni inda tajaddud ni'ma Ọlọ́run lékún wa nídẹ̀ra ẹni tó wà nídẹ̀ tàdírí tó bọ́ sí ìdádì. orí rẹ̀ lékún ìkẹrẹ lékún lọ́dọ̀ ọlọ́run ẹni tó wà ní ìdádí tó bọ́ sí sànàwí orí rẹ̀ lékún ìkẹrẹ lékún sànàwí tó ń jáde lé kéwú sẹ́ni tó ju ọdún mẹ́rin mẹ́jọ ẹdún mélòó twenty years tó ti kọ́ṣẹ́ ọ̀pọ̀ wa ló ti firi yẹ o à ẹgbẹ́ inú dùn àbí inú ò ní inú ẹ̀ má dùn fìlà inú ẹ̀ má dùn tó ti yìí kí. kó wá fẹ̀mí mórí rẹ̀ sọ́lọ́run pẹ̀lú pé ó fẹ́ dúpẹ́ fọ́lọ́run kò sí láì fi níbẹ̀ ọlẹ́sìn Islam a sì rí nínú àwọn àfa tí wọ́n sọ pé láì fi níbẹ̀ níbẹ̀ àrà àfa kankan tá a lè tọ́ka sí ibi tí ọ̀rọ̀ wà òun náà ni tọ́ jẹ́ bá ṣe ṣe wàlímọ̀ àwọn eléyìí jáde ṣe wàlímọ̀ Kùránì náà bẹ́ẹ̀ kọ́mọ kó ka kùránì tán láti bẹ̀rẹ̀ dòdò àbí kó há alùkùránì àbó ìyẹn àwọn tó kẹ́kọ̀ọ́ alùkùránì là ń sọ láti bẹ̀rẹ̀ dòdò àbẹ́ tó há ṣó lè dúpẹ́ fọlọ́ àbí kò lè dúpẹ́ fọlọ́ ọba ó lè dúpẹ́ fọlọ́ ọba títí kò sẹ́ẹ̀rì kankan tó bá sọ pé àárí ẹ̀rí lọ́dọ̀ àwọn ènìyàn ìṣíwájú lórí ẹ̀ pé àárí àwọn sábẹ́ kọ́ wọ́n kọ́ kùránì àárí kí kí wọ́n ṣe ntísìn ìdádi sànàwí kùránì bẹ́ẹ̀ tábà ti gba sànàwí ìdádi àti múra wa torí pé kùránì ó ń bẹ́ẹ̀ kí láǹfààní lé kí lábẹ́ kalẹ̀ tó tó sẹ́kọ̀ kùránì lẹ̀ tábà fi lè gbé ilé kí kankan lẹ̀ bẹ́ẹ̀ ni kò sí àǹfààní ẹ̀kọ́ ẹ̀sìn nínú ẹ̀ ẹ̀kọ́ kùránì nínú ẹ̀ ilé kí náà dandan nìyẹn kódà ilé kí ó bí díà nínú ẹ̀ bídíà ìṣe lè kí o súnà títí so àǹfààní lè kí o gangan láti lè fi gbọ́ alukùránì òye ni à ń ṣe náhù fún àǹfààní kùránì ni à ń ṣe sọ́rọ̀ fún àǹfààní kùránì ni fún àǹfààní àti lè gbófin ọlọ́run ọba yé ni à ń ṣe tẹ̀júwìd fún àǹfààní àwọn tẹ̀júwìd wa ní hadafu objective tó fi kọ́ tẹ̀júwìd ni pé fún ìdáàbòbò níbi ìṣàṣìṣe nínú ọ̀rọ̀ ọlọ́run títí so àwọn onínáhàwù wọn ní àǹfààní ẹ̀ ní pé kálíbà lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yé gbogbo àdáàbò wọn lórí kálí gbọ́dọ̀ ọlọ́run ọba yé ni sọ́tọ́ bá gbé kalẹ̀ táwọn ayọ̀ kọ̀ọ̀rọ̀ ní kúrò mẹ́ ilé kí oní bídíà ni láì sí ibi ìlú tó tó túmọ̀ sí separation gbé ẹ ẹ àní evidence pé kí ẹ ṣe wà límọ̀ títí kùránì ẹni yẹn ó ń bá ìbò jíjà ó ń bá tẹ́kùn jà tó eléyìí kò ní ìpìlẹ̀ ẹ̀rí Ah, ó ní dáadáa láàrin àwọn onímọ̀ tó dá sí pé tí wọ́n bá káwọn èèyàn lẹ́kọ̀ọ́ járí délẹ́gùn àwọn gangan fọ́ra àwọn náà máa ń ṣe Ibn Hajar al-Asqalani rahimahullah gbà tó kọ tírà rẹ̀ Fathul Bari tó parí ẹ̀ twenty five years ló fi kọ́ twenty five years ló fi kọ tírà yìí ó fi five years ó fi kọ introduction mọ̀kọ́dínmọ̀ náà pè ní. Hadi Sari ẹni ó lè fi twenty years ó fi ṣàlàyé Buhari màá tó kọ́ tán olówó ni gbẹdọ ti bẹ ọba àlú gangan ló gbé ètò náwó yẹn wọn pa arákùnrin rẹpẹtẹ wọn pa màálù rẹpẹtẹ táwọn yẹn jẹun tabasi wo tíra yàrá ni pé tíra ni tíra ni tètè yẹn sè kéjọ nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn afábàdé máa ń ṣe nìyí so èèyàn ń já àfa àkọ́ńkà òyìn lẹ́kọ̀ọ́ ó kọ́ wọn ní ẹ̀kọ́ tíra hadith àbúkọ́ wọn ní tíra fíkìrì kan ọlọ́run wá sí lọ́rùn bí ọdún mẹ́rin ni ọdún mẹ́wàá ni ọdún méjì ni ọdún kan ni oṣù mẹ́fà ni ni wọ́n parí ẹ̀ wọ́n tún wá wọ́n dáná wọ́n jẹun eléyìí ṣe bídíà oore ni àbáfàtì ẹ̀ parí wọ́n fàfà lówó pa àpá wọ́n fún ẹgbà fún yín fún yín gift yìí mo fún yín lẹ́kùn yìí kí ló dé ah, inú mi dùn ní pé èmi tí mo bẹ̀rẹ̀ mú àtọ́ mo parí mú àtọ́ alhamdulillah kò sí gbogbo eléyìí islam náà afẹ́ntì mọ̀ rẹ̀ bá kéré láti lè ṣe ilé ìyẹn ní ilmu istinbat ká mú òfin jáde ká wó sùsùn ǹjẹ́ lè kọ́ lélẹ̀ ǹjẹ́ lè kọ́ lélẹ̀ so eléyìí ṣe kíní yẹn làwọn afáàfin gbà wọlé haflat at-takharruj ìyẹn ni ayẹyẹ àṣejáde nílé kéwù kíyàn jáde láti lè tọpọ sípíkà bó ti jáde kúrò nílé kéwù so eléyìí sọ̀rọ̀ tíyàn máa ń tíyàn máa ń fa lànà rẹ ni ẹni tí ó bá ti yẹ mí padà yìí olóògbé lọ àfẹsọ̀rọ̀ ẹgbẹ́ bá ní ìfẹ́ ẹnu ológun náà. àfáà yín béèrè béèrè náà mú wọ́ ah. àfáà ah, Alhamdulillah, yẹn báyìí pé ó tó abúlé sọ̀rọ̀ yẹn obìnrin ní ìfúlé sí ẹni ẹ tó apàdà afúlé gbà mo gbà pọ̀ tí o sọ ṣójú lè ṣàlàyé fún mi. dam kí ẹ̀ gbóbìnrin sọ̀rọ̀ lásán pé ó kàn gbóbìnrin sọ̀rọ̀ kò sí orílẹ̀ náà bẹ̀ jésù yẹn wáṣẹ nísìnyí pé ẹ̀ ń dẹ́kọ́ submit the application sí company ó jẹ́ kí lẹ́yìn kò ṣe kí bọ́dọ̀ ń bá rí i pé ah bí wọ́n ti kọ́ pa lẹ́tà mi náà oore lọ́dọ̀ tèmi ó lè ṣe tó bá rí i pé ah àgbà tí mo ti di láyé mi bóbi sọ̀rọ̀ kí mo fẹ́ mo á bóbi sọ̀rọ̀ mi ìsìtọ́ ara ah alihamdulilah dèésì ìbéèrè dáwà bẹ́ẹ̀ pé ṣó lè sọ alihamdulilah tábà ti gbà kó lè sọ alihamdulilah alihamdulilah ó fẹ́ ní dúpẹ́ nìyẹn tó yẹn ní kankan ó lè ó náà lè ṣe wà lé ó lè fowó dúpẹ́ tó ti yé àbí táwọn sọ pé kó lè ṣe alihamdulilah lóko bẹ́ẹ̀ lásán fẹ́ni tó ń gbé ọmọ ọmọ lé kí ó tó parí wàlúmọ̀ kúra ẹni tó hà kúra dàbẹ́ tó parí kíka kura kíka kurani délẹ̀ tó nípa àwọn lè ṣe wà límọ̀ pé ààrẹ rè fún ẹbí lọ rẹ̀ fúnṣẹ́ ní ilé ìṣẹ̀lẹ̀ alhamdulilayi ntí tó bá ti gbà pé ilé ìṣẹ̀lẹ̀ alhamdulilayi o ti mú rẹ̀ tó alhamdulilayi ó fẹnu dúpẹ́ ní iṣẹ́ ẹ̀ á pé ọdún mi dúpẹ́ ní Islam làá fi dúpẹ́ ọdún mi dúpẹ́ ní Islam à ń fẹnu dúpẹ́ à ń fara dúpẹ́ à ń dúpẹ́ gbà ìdúpẹ́ fọlọ́wọ́n ọba ìyẹn lè kó mẹ́tẹ̀ẹ̀ta jọ lórí kẹyọ kan gbà míì ó lè jẹ méjì gbà míì ó lè jẹ yọ kan títí yé sìn ó lè jẹ méjì ó lè jẹ yọ ó lè sì lè mẹ́ẹ̀ta tó bá ti gbà yí pé ah ọmọ lè ní ah alihamudulilayi mo ti wá ha kura nígbà yìí ah kí ló wá mú yẹn dáa tó wá lè sọ pé <laughs> kọmọ kó fi wá owó lọ́wọ́ ah mo fẹ́ mi mo rí ọ kó fi owó dúpẹ́ ntí kó ṣe sàrà fáwọn ntí bí agbègbè àbáwọn pé ìnáwó yẹn pọ̀ pé tó bá yẹ kó òun nìkan náà ní ibi ẹwọ kọfà ó rà fẹ́ nìkan díẹ̀ tó lè fún yẹn ní nǹkan láti lè fẹ̀mí rẹ̀ sọ́nà. so naam. ètò àlìmà ṣé tàwa tó pàpọ̀ gbé owó àgbẹ̀ bí ẹ ṣàlàyé fún wa ṣé àgbékalẹ̀ ọdún máa ń gbékalẹ̀ náà ni táwọn ọ̀dọ́ wa ń ṣe tó wá ní wọ́n máa kára lọ́wọ́ ṣe gbàgbọ́ tó wá náwó náwó tó wá gbàgbọ́ àgbékalẹ̀ yẹ another angle mi tún nìyẹn tá a bá ṣe ká ṣe ilé ìjọba sí pé kò ní àníla àníla kankan bọ àwọn onínáwó lọ́rùn ìní ẹlẹ́ẹ̀kejì àfi tó bá fẹ́ ṣe fún leke lóko àmọ́ fẹ́ ṣe fún àfa leke ẹlẹ́ẹ̀kejì ò ní pé a sì rí pé ọ̀nà kan àbí kejì a ṣe tó dá sí pé ó takò fún ọlọ́run bá nínú ẹ̀ bíi káwọn pa àwọn obìnrin papọ̀ kọ́mọ arọ papọ̀ àbí àwọn tá a tiẹ̀ pé pé tọ̀ àbáwọn tí àwọn tá a kọ́ wá la pé ní àbáyé náà ló pé ní ló pè wọ́n ní pé tọ̀ kọ́ wá assist ilé kéwò ká máa wá fún wọn gbẹ́ nígbà tí yẹn ń fún omi ògì ìyẹn ò dáa tó ti yé then ká máa wá tara wa wọ́n ya ká Kùránì fún wọn àsìkò ọmọ yóò mọ̀ ẹ̀rẹ́sìn alif lam mim dhalika alkitabu la raiba fihi ulaika humul muflihun na báríkà rẹ̀ ògbélé yìí àtàrà wa ni ti yẹ àtàrà wa ni tẹ́bá fẹ́ kọ́ ọmọ kó ka Kùránì ní olé ẹsẹ̀ fún bàbá rẹ̀ kó ṣàlùwàlà nítorí kọ́mọ náà sì ṣàlùwàlà tọ́ bàbá oyin ni Kùránì nìyí àwa ti kọ́ ọmọ yín alihamdulilayi ti gbìyànjú ó yẹ ṣe lówó yìí fún ọmọ yín kó ka ẹhẹ́n yẹ kó yàrá bẹ́ẹ̀ ṣe ìyẹn dà tó ti yé bàbá dẹ̀ ṣe ní tó wù ọmọ sì gbé ó sì bẹ̀rẹ̀ sí ní kàgbà tó ń sọ Yorùbá orí ó wù àbí ẹ wá ní kí abáyé kó dùgbò fọlọ yóò dùgbò yóò dùgbò fọlọ ọba so báṣepámáṣe àní jẹ́ kó dàbí èyí tó wọ́pọ̀ láwùjọ wa ìtọ́já sí pé ọmọ òní mọ kéwù kò ní mọ kùránì kódà kò ní wálé ké déédéé akàgbọ a ṣe ń kàn bí afa ọmọ yìí wálé ké déédéé ẹ mọ ẹ ní bá yín afa ni a àti bẹ́ẹ̀ sọ fún tipẹ́tipẹ́ ọmọ yìí wà náà tó máa ṣe wàlí mọ̀ ní lọ́dún yìí akọ́ pé ọmọ yìí wálé kéwù ẹ sọ pé wàlí mọ̀ ẹ eh, ẹ má wọ rí alibarika lójú ó di bẹ́ẹ̀ náà nìyẹn tí wọ́n sì pé yóò di gbọ́ mọ́ ó mọ ó mọ ha ní sọ́ọ̀tì fàátì àti aya márùn bákọ́rà ti ṣùgbọ́n àwọn yẹn kò dáa fún wa náà yẹn à ń fi ọgbọ́n gba dúkìá àwọn èèyàn náà tí ó lẹ́nu àbí kí tó sọ pé kán mú alága wa wá fáǹfààní ilé kéwù sí problem níbẹ̀ ilé kí ó rí ìdènà lọ́wọ́ òkè ǹjẹ́ lè bá mọ́yàn tàbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin wa kàn wá assist ilé kí ó wọ́n dẹ̀ fún wa ní list kò wá ní dídọ́ yẹn kàn wá pọ̀ wọn a alájí orí bá mi ẹ̀yin alájọ wa tèmi a ten thousand naira lọ́wọ́ yín nù kí lè fẹ́ fi ṣe wá láǹfààní kí lè fi ran ilé kí lọ́wọ́ kí lè fi ran àfa ilé kí lọ́wọ́ tó ti yé kò sí láì fi níbi yẹn kò dé lè béèrè yẹn àmọ́ kan wá fún wọn pé títí ẹnu yìí ṣe lànà ìsìlá dáa. àkíkọ́ ṣiṣẹ́ ǹjẹ́ ṣé ẹ̀rí wà fún pé ẹgbẹ́gbọ́n ọ̀pá kíkọ́ rẹ̀ ní kékeré tó wá dàgbà pé kó wá pa kíkọ́ fún wa pé pé mo gbẹ́ pé ìyàpá pé àdúgbò sọ̀rọ̀ nígbà tó dàgbà ó pa kíkọ́ fún mi àmọ́lẹ́lẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ náà lọ. àdéhùn sípàdé sallallahu alaihi ó pa fún ààrẹ màtó dàgbà àdìsí yẹn dọ̀rí fún tí ó lẹ̀ o fi ó lè dá sí pé aṣèlú náà àwọn àfa àwọn onímọ̀ tí wọ́n rí i pé tíyẹn bá tí wọ́n bá tí bàbá yìí ni wọ́n bá pa kíkọ fún nígbà tí wọ́n wà kékeré yẹn lè pa fún mi abádìsí yẹn lọ́láfíà. ẹ ẹ bẹ́ẹ̀ ni yóò sí ní ẹ̀sìn obìnrin ọlọ́run àbò ní kóbìnrin wọ fìlà ìdọ́rọ̀ sọ ní kóbìnrin kó yẹ kí ni kó bo ara kó lo hijab kó lo jìlìbáàbù jìlìbáàbù sì nìyí yóò borí yóò bọ̀rọ̀ títí dé ìsàlẹ̀ gbáàyà obìnrin títí ká má ti sọ pé obìnrin o ó tún wọ jìlìbáàbù <clears throat> sí abẹ́ rẹ̀ yẹn gbígbà ẹgbẹ́ mi ká lè fi jàlábí àwọn ọkùnrin irú àwọn ọkùnrin máa ń wọ̀ yẹn ẹni obìnrin náà wà wọ irun tó jẹ irun tó bẹni títí irú bẹ́ẹ̀ wà wọ wà fi hijab sí lọ́nà bá ní káwọn obìnrin sí lọ́nà ní káwọn múra ní àmọ́ obìnrin dé fìlà ìyẹn kò sí ìtọ́kasí nínú ìlànà ẹ̀sìn Islam so obìnrin yìí sì nìyí obìnrin yìí sì nìyí tó bá jáde bẹ́ẹ̀ bí ẹni tó wọ kankan bẹ́ẹ̀ ni náà tó bá wà nínú ilé ìdérò àwọn fìlà tí wọ́n ń fún àwọn obìnrin yẹn ṣé o lè lò fún rẹ nínú ilé níbi tí o ti ṣiṣẹ́ fún òun àtọkọ ẹ̀ níwọ̀n àbí àbí òun àtàwọn ọmọ ẹ̀ kò sí láì fún níbẹ̀ o lè ṣe bó lè dá sí pé kó mọ́ nígbàgbọ́ pé obìnrin ò lè wà nínú ilé àfi kó fi kan sórí gẹ́gẹ́ bí gbàgbọ́ ìṣe nílẹ̀ láàrin àwọn èèyàn wá ní àwọn obìnrin obìnrin ò lè fi kan sí kò yẹ kóbìnrin wà ní lásán láì má fi kan sórí bí ó fẹ́ ka Kùránì àbọ̀kọ́ ń kírun ni àbí àárí ẹ̀rí tó sọ yìí pé yẹn bá fẹ́ ka alukur'an àbó fẹ́ ṣe asikar àbó o ṣe àdúrà ó gbọ́dọ̀ múra kan pàtó àbí obìnrin o ó gbọ́dọ̀ borí ààrẹ rí ní nínú ẹ̀sìn Islam bákan náà ààrẹ rí sọ pé kẹ́nìkan máa ń ka kur'an lẹ́gbẹ̀ẹ́ wa bóyá ọkọ̀ wa ló ń ka kur'an ni àbó ń kírun ni àwọn atájẹ́yàwó a gbọ́dọ̀ fi nǹkan sórí ààrí yẹn nínú ẹ̀sìn Islam obìnrin náà free láti ṣírí lẹ̀ nínú ilé rẹ̀ wọn láwọn ò láwọn ìlọrin ṣùgbọ́n tó bá wù tó ń fẹ́ lo fìlà lásán slide níbẹ̀ náà. ẹni tí ègbín wà ní araṣọ tí ó mọ̀ kò mọ̀ rárá pé gbìmọ̀ àbí ó ti wá kí nǹkan ló wá rí ẹ̀gbín rẹ̀ kò ní tún ìyẹn kí ṣùgbọ́n tó bá mọ̀ ó wá gbàgbé láti jẹ́ kúrò ó wá kí nǹkan ló wá rí àtúnkì tó ti yé. ṣé ayé dára èso tí pé dára àtọ́nà ṣe fún ọ bí ayé àwọn ọmọ ẹni tó wọ bí ẹ pé wọn àfiṣe ti ní gbogbo àti ẹ̀kọ́ rẹ̀ ti wà nínú ẹ̀kọ́ tó máa ń gbé à yẹn ni dáhùn ṣe nísìnyí tẹkun ó ṣe eh, every year àwọn tó ń ṣe marriage ó tún láwọn òtún dúpẹ́ òtún dúpẹ́ òtún dúpẹ́ òtún dúpẹ́ ààrẹ nínú ẹ̀sìn Islam bẹ̀ tó ti tí báyìí pé àṣà yìí bá wá lọ́dọ̀ àwọn kèfèrí títí sí ìyá bẹ̀rẹ̀ sọ pé bóyá kò fẹ́ ìsá burú bẹ̀ torí pé orí náà ni but ibi tó ti jẹ́ bídíà ni pé the same person ọkọ àtìyàwó kan náà tá a bá wọn lọ bí wàlímọ̀ wọn ní 1980 ntí láti àwọn náà ni wọ́n ṣe tún rí bí ti sí wàlímọ̀ wàlímọ̀ wàlímọ̀ bídíà ni tó ti kó má ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé ọkọ̀ ọkọ̀ tó mẹ́rin ó tó já brand new car mi ó tó di ìyàwó mi ó tó di méjì bá tó pè wá tó lọ but the same person lẹ́dẹ̀ ṣe wà ní wọn náà so ìbéèrè dá afábẹ́ ní ìbéèrè tó pàtàkì ìbéèrè yá fún aláǹfààní láti ṣìyàtọ̀ láàrin bídíà àti ní tí kì í ṣe bídíà tó ti yé the same ọkùnrin ọkọ tó kò wá níyàwó ní last year àbí five years ago òun náà ló tún pè wá ní yé bọ́tì fún ìyàwó ṣùgbọ́n kì í ṣe ìyàwó tó fẹ́ gbà yẹn ìyàwó mi lélẹ̀ a lè lọ àbá lè lọ ìdí súnmọ́ nìyẹn o tó wáyé pé ìyàwó tó fẹ́ nípa bí ẹsẹ̀ ìgbò náà ló tún pè wá pé ká tó wá bọ̀ wà lẹ́mọ̀ lórí ẹ̀ yóò jẹ́ bídíà torí pé nìkan náà tó ti ọmọléke ó nísìn èmi ọmọléke ó náà o tó dá sí pé àwọn tó ṣe wà límọ̀ tó ṣe wà límọ̀ dáadé ní last year wọ́n tó ṣe wà this year next year náà ọ̀nà tí alimọ̀ dájú orí orí àwọn òbí kan òkú délẹ́wù ni orí àwọn òbí pé from one stage to another ọmọ kúrò ní kódà báyìí wọ́n ṣe ṣe ìdádì ìdádì one ìdádì two ìdádì three stages náà ṣùgbọ́n ìdádì one wàlímọ̀ four years ago ìdádì one ìdádì one ìdádì one ah no ẹ rí i pé ọmọ òbí kan ò ní ṣe ọ̀ ní ṣe irú ẹ̀ ní ti ọmọ kúrò ní nọ́ọ̀sì ó fẹ́ bọ́ sí ọmọ ẹ̀ẹ́. Eh, crèche okoro crèche fẹ́ bọ́ sí nọ́ọ̀sì fẹ́ bọ́ sí kindergarten láti kindergarten fẹ́ bọ́ sí nọ́ọ̀sì nọ́ọ̀sì primary mama organize wàlímọ̀ fún wọn kò sí láìpẹ́ níbẹ̀ nínú nínú ẹsẹ̀ ẹni pé oríṣiríṣi àwọn kì í ṣe set àwọn ọmọ tó last year náà ló bẹ ṣe níyẹ yìí so a lè pè ní eid a lè pè ní eid. báwo ni mùsùlùmí báwo la ṣe lè sọ tẹ́ pé àwọn ni àwọn nínú àwọn mùsùlùmí kan tẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ lọ ṣe wọ́n wáyé pé wọ́n wáyé báwọn wọn ṣeré àwọn ṣàwàdà ni tẹ́ pé wọ́n lọ pé wọ́n ti di kèfèrí nígbẹ̀yìn àwọn táwọn wà ní ìsìtẹ́ pé bí irú àwọn èèyàn tájọ́ ń gbé káwọn náà máa fi súnlọ̀ lọ ṣàwàdà ní ìjẹ́sí wà yẹn náà ṣá máa sáré sọ pé àwọn náà ti kó sí ni àbí. gbogbo ẹnikẹ́ni tí ó bá ń fi súnlọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó bá fi ń ṣe awẹ́wà tó fi ń ṣàwàdà irú ẹni ó ń fi ìwà kẹfìrí inú mú a ní pè ní kẹfìrí a jẹ́ kó yé aburú tó ń ṣe àti ìdájọ́ tí ó lè kó sí tó ti yé a nílẹ̀ mọ́ pé báyìí ti di báyìí ló à ń ṣe bẹ́ẹ̀ but kò haram ni kéèyàn máa fi súnà nàbì sallallahu alaihi wasallam kó máa fi ṣe àwàdà kó máa fi ṣe awẹ́wà láàrin ààrẹ yẹn. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله